jọ torí ọlọ́wẹ̀ mi ò tó lè fẹ́. Warapa gbariwo ẹnu ọ̀nà ọ̀pọ̀ yìnyín yìnyín di bẹ́ẹ̀sì àti nǹkan lóun ẹ̀sìn náà lè mú bẹ́ẹ̀ sì kó tọ́. wọ́n jẹ́ bí ọlọ́run abọ́mọgbà mọ̀ yẹn. àmọ́ wa tẹ máa kú. ojú mi lọ lóṣù mẹ́fà. ọdún méjì mo gbà lọ́wọ́ ọjọ́. gbogbo yín pátápátá ẹ kú ò láyé yóò máa bá a yín lọ́rùn. tí mo wí lónìí ó ti dègbò ọ̀dàṣẹ. tó rò wípé kọ́ lọ́ra yìí kò ní dá fún un. Ah! Ah! abẹ́ tirẹ́là ni ó bọ̀ sí. Ah! bẹ́ẹ̀ni. ẹ bá mi lé eh, mo máa gbómi ọkà kan náà kó má dà fọ́kà. tọ́ba pẹ̀lú wọn ní ọjọ́ kà òòdì ọjọ́ kà. ìmọ̀ súnmọ́ mi ló bá ń. tá a bá sọ ọmọ pẹ̀lọpẹ̀ sọ ọmọ ni. ti mú mi lájẹ. gbógun mi ti tẹ̀ nígbà tìgbà lọ ní ológun wàhálà ti dé. ooru akínú ló mú mi báyìí. mo bá wọn jagun alára o ọba wọn jagun ajérò èmi wọn ni nígbà ẹ sà ṣùgbọ́n mi ò tẹ̀lé wọn. asunbi àgbẹ̀ni tẹ̀lé kọ́ ọ̀dọ̀rọ̀ òjò lórí sọ́ọ̀jẹ̀sẹ̀ níjọba rí ni. má lọ bẹ kí ọkọ rẹ ti sọ baraka kọ bọ́lẹ̀ pàápàá. ìpátápá ọgbẹ̀yà ni pọ́ máa wo bẹ́ẹ̀. sọ́ọ́ máa wò ni. bẹ́ẹ̀ ni. lọ́ọ̀rẹ́ kọ́lẹ̀ tí ò bá kú omi iṣẹ́ nǹkan ọ̀pá ni. àṣọ òfìfo lásán ni yín akán pariwo ẹnu ni. Kasali you are sacked. ọjà ah! ó gbé ta ló jésù. àti mi ni bàbá gbèsè lọ́wọ́ mi kó bẹ̀rẹ̀ sí í jẹ́. kí ni jẹ́ wò. torí kí ni. mi ò wọ́n. àjọ máa mú nǹkan lẹ̀. watch out kọ́mí soon. àṣẹjọ bẹ̀rẹ̀ ni. Mm-hmm.